àdìsí ní àgbàdì apá kejì eléyìí àkúntàlàyé lọ. àdìsáwọ̀ sọ̀rọ̀ àwọn àdìsí ẹlẹ́ẹ̀kẹrin tàbí àdìsí ọ̀rọ̀ àbẹ̀tẹ̀. yóò máa fi di ìtọ́pọ̀lọpọ̀ wa náà fún màtá àwọn ọmọdébẹ̀ yóò máa fi di ẹ̀rù lẹ̀. bákan náà a kò rí àwọn ọmọ náà a kò rí bẹ́ẹ̀. ìdá adáta nígbà tó bá ti dẹ́gbẹ̀ àdá ẹ̀rọ títí tó ń bọ̀ wá. eléyìí àti títí ẹgbẹ́ ẹ̀kọ́. nínú àwọn akọ́kọ́ bẹ́ẹ̀ ni ó bá lọ́wọ́ kí mùsùlùmí wá sọ náà kó wà ní pípẹ́ sí òun ṣe ìmọ̀ra abẹ́rù kó tó ní kó wọ òkùtù. nínú àwọn ìdájọ́ tó ń bọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìlú pẹ́lẹ́ táwọn ìjẹ ìyàwó báyìí ló bàárẹ̀ yìí. alábẹ̀tẹ̀ náà yà kó ọjà yìí láti wọ́n pé nígbà tó tẹ̀lé yìí èyí tí wọ́n tẹ̀wọ́ ní ìjẹ ìyàwó. ṣùgbọ́n àkàtà tó náà ti rí pé nínú kata náà ti sọ̀rọ̀ náà tó bá ọ̀gá bá bọ̀ yìí ni pé tó tọ̀ tó bá tọ̀ tí bá tọ̀ lọ́wọ́ kì í fara balẹ̀ kíkọ̀ ọ̀tá rẹ̀ bí wọn bá lọ́wọ́ lè wọlé wò títọ̀ ọ̀sán ní sòkòtò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀sìn ní ọlọ́wọ́ kí o bẹ́ẹ̀. àwọn tó ń bá wọn sọ́dọ̀ àwọn bàbá wọn àjọ wọn máa ń ní ike kékeré kan tí wọn máa ń dáko bí wọn ti ń lọ ike wọn wà ní ìlú àwọn ẹ máa ń kí náà wọn yà wọ́n kéde kéde kó tó bàbá wọn kó tó wọlé wọn wọ́n rọ kákò ìwé ìtọ́ lé dé bítọ́ bá ti dé omi táwọn ìta bá ti sọ̀rọ̀ wọ́n yọ̀ ti dákú báyìí abẹ́rẹ́ ẹlẹ́kùnrin wọn tọ́jú àti àwọn ẹ̀sìn irú àwọn àti ìdílé àwọn àwọn ọ̀pọ̀ yìí ni wọ́n ti tẹ́tọ̀ àlùfá àti ìdílé ọ̀dọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lè yọ̀ dé bọ́ọ̀ bá tiẹ̀ tó fi lọ́wọ́ tó ò ní ní àbúrò abẹ́ ọ̀gbà náà wà á dẹ́kun ọmọ kò ó bẹ́ẹ̀ náà àti wà lápò rẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà ó ẹlẹ́kùn mẹ́rin mi parí bẹ́tọ̀. àtijọ́ ọlọ́run àti aláwọ̀ àgbẹ̀ ọlọ́run wa kó ilé ìwà náà sí. gbogbo ọbẹ̀ tọ̀ ọ̀nà ọ̀nà pátá ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ fún ọbẹ̀ tọ̀ kò ní wàhálà láwọn ọ̀pọ̀lọpọ̀ àyè mí ó sì rí tọ́ilẹ̀ ìfọwọ́ tó tọ̀ mẹ́. kódà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè mí ìgbà kò ní kan wọ ilé ìwòkalẹ̀ àwọn kan ti sẹ́nu ilé ìwòkalẹ̀ ìbomi náà ti bẹ̀rẹ̀ kówó náà ni ìwúsẹ́lẹ̀ àtọ́jú la fẹ́ ọkọ̀ àwọn aládùúgbò wa fi fẹ́ tọ̀ pàtẹ́lẹ̀ àlọ́ rẹ̀ ó tọ̀ ó gbádùn ara rẹ̀ ó tún tọ̀ láàyè ibi tára ló fún pamọ́ ìgbẹ́jà òkè tó ti báwọn ẹni ti dé ìdílé ìlú ara tọ̀ pàpà ti lọ ọ̀rọ̀ obìnrin míì ibi tẹ́bi ti kọ́kọ́ ayé ibi tẹ́bi tó kọ́kọ́ wọ́n fún yàn láyé gẹ́gẹ́ bí yàn wọ́n jáde káàkiri mi àkúrẹ́ mi lọ́kọ́ ní kọ́ńtàt tó ọmọ akọjá lọ ní ìlú ọkà àdìgbòkè ọ̀sẹ̀ àdìgbàgbé rẹ̀ ní ìlú ọ̀dọ̀ lóru kọ́ńtàt tó kọ́kọ́ ní àkúrẹ́ mi lọ́kọ́ ní kọ́lọ́kọ́lọ́ bẹ́ẹ̀ lẹ́wọ̀ àwọn àdìgbò mi náà nípa pé ẹnìkan ló wà ó débi sọ débi tó kọ́kọ́ ni. tóbìnrin tó wá tọ̀ lóòrò ọ̀pọ̀ ọ̀tọ̀ náà ní oṣù kele èyí tí ó sàn sí ilá tí ọba tọ̀ nù yóò ti ti kan sí ní gbogbo ẹsẹ̀ irú ẹni yìí ó lè fẹ́ fi ìbára fẹ́ náà lóbi kírun gbogbo òun bẹ́ẹ̀ bá tún pẹ̀lú ẹ̀ gbé ọlọ́run wà ó òun làwọn ẹni sọ̀tà pé láyé ọlọ́run lọ́rùn sọ̀rọ̀ àtàkà àdìgbò ọlọ́run nípa àwọn ẹ̀kọ́ pé yóò fi ìdá àdìdáta ti dẹ́gbẹ̀ẹ́ là tí yẹn bá ti dẹ́gbẹ̀ẹ́ àtà ìfọwọ́tà títí tí o fi sàlù àlọ́ àtàlẹ́ mi sọ yẹn ni pé títí tí o fi dẹ́gbẹ́dẹ́ o tí o fi mára nígbà tá a ra yẹn bá má òun àlọ́ látọ̀ yẹn bá ti ni o òun gbọ́dọ̀ làbíà dáàbò bá ti yé dada ìyẹn ní jẹ́nẹ́bà la ní ìyẹn ní jẹ́nẹ́bà la sọ́ni lọ lè fi fọ́nfọ́n sàlù àlá kò lè sàlù àlá àlọ́ àlá yẹn ò lè fi jẹ́nẹ́bà kúrò lára àyàbí kò nínú fídíò tí ò bá tó lè tó ìwé àbí ìgbàgbọ́sẹ̀ kọ̀ lágbára àtijọ́ omi ìgbà yẹn ló ń kan oṣù táyà náà láti gbé èyí tó gbéra rẹ̀ kú. torí ní ilé ẹja tó lè rí fún bí ẹ bá wà ní ìwé tó ẹ bá pọ̀ èèyàn mọ́ra dáadáa òun sí ẹ̀sẹ̀ lára rẹ̀ yálà lọ́kùnrin ni àbí lóbìnrin kéde fún bàtà láti òkútó àbí láti àtọ owó tó ìtọ̀ bẹ́ẹ̀ ni a kàn ní wa ọlọ́run wa rọ̀ ẹ̀mí wa ni ẹjọ́ náà gbàgbé ni kò ní ní ẹni tẹ́ náà ní wọn kò tó kálukú káàkiri tó kálukú wa káàkiri kẹ́lẹ̀ wọn wọn fi ọlọ́run tó láti ní pẹ̀lú bébí tí wọ́n sọ yẹ pé ẹni tí ò lálùwàlá kò ní rọ̀ ẹni tí ò sì ní rọ̀. gbọ́dọ̀ yìí nìyẹn torí ìdílé ẹ̀jẹ̀ akókó ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa àti ọ̀rọ̀ ìtọ́jú àwọn ọ̀sẹ̀ ìgbà ọ̀sẹ̀ lórí ìgbà ọ̀sẹ̀ torí pé kí ló ń tẹ́ sí lára kò kéré o ló pa tí o yẹ bá dúró déédéé ọ̀nà tí o bá dúró déédéé náà nì tìtọ́ tó wà lọ́yọ́ sí lọ́pọ̀lọpọ̀ ibi tí àwọn ọ̀sẹ̀ yẹn àwọn ọ̀sẹ̀ yẹn lọ́dọ̀ èrò bẹ́ẹ̀ rí yẹn tó o bá ti kí o kó bá ti kí o rẹ ní wọn kí ló ti èrò lórí rẹ mùsùlùmí òun pé yóò لا نحن نريد ولا حبيبنا الله تعالى كل في اليوم ولا في الليل بس ما هو محمد ولا أدري ما هو